ọ̀rọ̀ mi á síbẹ̀síbẹ̀ àánú olúwa sì kú fún gbogbo àwọn ẹni tó ń wá ojú rẹ̀ tọkàntọkàn àtótó arére àjọ̀dún ti dé etí yín mélòó ó ti pọ́dún mẹ́rin báyìí tólúwa ti ń ṣe bẹ́bẹ́ tó ń tú tó ń já ìdè látinú ìjọba sátánì lórí òkè ànúṣìkù ti ṣe èsì agbára ọlọ́run ní gbani peace zone a máa ṣàjọ̀dún yìí pẹ̀lú ìpàdé àdúrà tó gbóná girigiri ẹ fi ọpẹ́ fún olúwa làkọlé ìpàdé àjọ̀dún yìí ogun àṣẹ ìpàdé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ monday thirteenth of september títí dàárọ̀ sátidé eighteenth of september two thousand and twenty-one àtàárọ̀ àtalẹ́ làdúrà yóò máa rọ̀jò prophet dr sk adiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ pastor prophet moses ayọ̀ lagunjú bàbá ọ̀nà àbáyọ ìpàdé di thirteenth to seventeenth mọ́jú eighteenth of september two thousand and twenty-one lórí òkè ànúṣìkù sí èsì agbára ọlọ́run nígbà ni àpòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government nípínlẹ̀ ọ̀ṣun wàá darapọ̀ mọ́ àwọn olóríire wá gbàdúrà yìí kó o làlùyọ lọ́dún yìí. Jésù wá fún. Jesus Christ has came for heaven. Láti save ẹ. Just to save us. Ṣùgbọ́n yẹ kó o ní ayé. But you must you torí bíbélì ní láti ayé yìí láti ní ayọ̀ lọ àjùlọ sọ wà ń bì í gbogbo ẹ̀dá tí ń bá mi fọgbọ́n ṣe every woman that is dealing with me láti pé kí ìràwọ̀ mi mọ́ yọ for my star not to shine olúwa gbà wọlé wájú mi. God ọ̀ya ẹ̀sọ́ dàdúrà bẹ́ẹ̀ Oya, Oya, Oya, Oya, ọ̀ya olúwa gbà wọlẹ̀ ẹ̀mí mímọ́ gbà wọlẹ̀ ẹnikẹ́ni tí ń bá mi fọgbọ́n ṣe tó ń rẹ́rìn sí mi lórúkọ jésù olúwa gbà wọlẹ̀. bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀. jésù kristi olúwa wa. amen. gbogbo ìgbà ni mò ń sọ fún ọ. I used to tell people every time. agbára tí ń gbani wa o. The power that saves is still alive. Tọ́ bá sì rí ẹnikẹ́ni. And if you see anybody. Tó gba Jésù lólúwa àtolùgbàlà. That accept Jesus Christ as his Lord and personal saviour. Tó mú kékeré mọ̀ tó dàdàlú. And he adds any mixture to the name of Jesus Christ. Wọ́n máa ń tètè jó. Such people always their fire always kills all of Wọ́n á gbókìkí wọn. But they hear of them. Inú ìyìn mo ti mọ̀ pé in this gospel that I understand something. Ọlọ́run sọ pé lágbájá tí ń gbòòrò yẹn. The Lord used to tell me that this man is hearing now. Kò ní pẹ́ tí e lọ. It won't take it won't take much time before he goes. Màá ní olúwa ṣe borúkọ rẹ ní ń dá. But God is calling your name. Álẹ̀ mi ò sí lẹ́yìn rẹ̀. I'm not behind him anymore. Ẹ lọ ẹ̀rù ọlọ́run máa ń bà mí o. I'm always scared and afraid of God. ẹ pariwo. shout aloud. mo ní ẹni dìde sí ọ̀rọ̀ ayé mi. anybody that stand concerning my matter. tẹ ẹ bá ti porúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. ogun ọ̀run orí òkè yìí o. bá mi palẹ̀ rẹ̀ mọ́. ọyọ ẹ̀sọ́ dàdúrà bẹ́ẹ̀. ẹ bọ́ ọlọ́run sọ̀rọ̀ ẹ bọ́ ọlọ́run sọ̀rọ̀. gba àdúrà dáadáa gbà á dáradára jésù olúwa wa. amen. àwọn wo ni o lè rógo lò láyé. we are who are the people that cannot make use of their glory in life. jẹ́ n sòótọ́ àwọn kan wà tí ò lè rógo lò láyé. let me tell you one gospel truth about the people that cannot use their glory. tọ́ ọba ti ń gbọ́ ó mi. the people that are tired. ọrẹ mi. i'm weak. <laughs> wọ́n máa ń sọ fún àwọn ènìyàn. i used to tell my people níbi tó le là á fóúnjẹ akọni sí. where it is between title? where we put the food of the uh, heroes. bẹ́ẹ̀ni gbogbo ẹni tí ó dìde láyé. for everyone that wants to amount something in life. tó bá di january twenty nine iṣẹ́ ìránṣẹ́ máa pé thirty two years. january twenty nine this year this ministry will clock thirty two years. pẹ̀lú tí n bá ní máa sọ ìrírí mi nínú iṣẹ́ ìyìn rere. if i'm if i'm to tell you my experience in the ministry. mo lè pé ìwọ ìwọ àtọlọ́ọ̀ ni ẹ lè dìde o. I can tell you that it is you and God that can achieve your lifting. Mo ti rí ẹni tó rí ìyanu kó sọ pé láyé láyé kò sí ẹnikẹ́ni tó lè yà mí ya bàbá Ọlágójú èmi àti ẹni ntí ọba yà mí ya kọ́lọ́ ń fikú pa mí. Ó ń dà lónìí. Mo fẹ́ ká lo àyájọ́ àyájọ́ wà ẹja lo àyájọ́ ọ̀yà ẹ̀wà náà náà ẹ jẹ́ kí a sọ gbọ́ bá wọn ṣe. ọ̀tàn ẹ wá parapọ̀ ẹ gbàdúrà gbogbo ẹni tó kóra wọn jọ tiẹ́ náà fọgbọ́n bá mi ṣe láti sọ mí dẹ́dun arinlẹ̀ olúwa finá tú wọn ká ọyẹ sọ́dàdúrà bẹ́ẹ̀ bọ́ọ̀lọ́ sọ̀rọ̀ ẹ wá ná ẹ jẹ́ àfọgbọ́n bá wọn ṣe bọ́ọ̀lọ́ sọ̀rọ̀ olúwa àwọn ọmọ ogun olúwa finá tú wọn ká tú wọn ká bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ olúwa tú wọn ká tú wọn ká pátápátápátá láì kẹyọ kan jésù kristi olúwa wa. amen. ohun tí a ń pè ní ọlọ́run. what we call God. àwọn mùsùlùmí ló mọ̀ dáadáa. muslim knows that very well. ọlọ́run ìyẹn lẹni tó rún un nígbà tó rún gbogbo nǹkan tán ó wá dókè téńtélé after he has finished everything. kò sí baba ńlá ẹnikẹ́ni. he is now at the apex where nobody. tó lè tẹrí ẹ̀ bá mọ́. can ever bow his head down. ó ní ń pè ní ọlọ́run. that is what we call God. ó dijọ́ tí ọba run gbogbo àwọn ọ̀tá àyíká rẹ. until when you quench all your enemies. hello. aisha. ìgbà náà ló tó di akọni. that is the way you can be called hero. ẹ pa decree. ẹni ó ti ẹni ó ti kọ ẹni ó ti ẹni tó ti fi ààrẹ jìn. Everyone that has dedicated themselves. Kì í ṣe lójú òun màá dìde. That is not why they are alive I believe. Ọlọ́run fi ṣe ìrúbọ lóru yìí. God make them to be a sacrifice. Fi ṣe ètùtù lóru yìí. Make them to be a sacrifice. Fún ìgbédìde mi, ọyẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. Ó yá ó yá ó yá ó yá. Olúwa àwọn ọmọ ogun, ẹ̀mí àwọn wòlíì, bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa fi ṣe ètùtù fún mi, fún ìgbédìde mi fún ìgbédìde mi ọ̀yá bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ jésù kìsì olúwa wa ẹ sàmì dáadáa ẹ sàmì tó jù bẹ́ẹ̀ mi ò gbáriwo sàmì gan sàmì tó jù bẹ́ẹ̀ lọ àdúrà kan ni mo fẹ́ gbà fún ọ. I want to pray this prayer point for you. àwọn tó sì rà mí ṣe lọ́ máa rí mú. for those who can, can say better amen. ẹni tó ń sún ọjọ́ ayé rẹ síwájú. whoever that is postponing. bó ní rógolo. that you never enjoy. ọ̀yà akọ wọnú ìdè lọ. ò ń bínú. are you angry? inú ń bí ẹ. Are you angry? Ìpàdé ìrìn àjò wòlíì là ń bá lọ. Kí làdúrà àkọ́kọ́ tí mo ní ọgbà nínú igbó? What is the first prayer point I have to pray in the bush? Eo ogun agbára kaka Olúwa bá mi dáná sun. Ẹ̀kejì. The second one. Ogun asọ̀nìdò ní òhò. Every battle that. Ogun asekínni o. Olúwa bá mi dáná sun dáná sun ègún bó o ṣe lọ ló máa bọ̀ ọlọ́njọ́ wọlé ságejù yìí èlò iṣẹ́ ìránṣẹ́ tá a wà nù rẹ̀ pé ọdún mẹ́ta tó sùn mẹ́rin báyìí tí a wọ orí òkè yìí. the mean the ministry where we are is just three months and four three years and four months. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àtàwọn obìnrin tí ń bẹ nílùú yìí láyìíká. like they said around the, about the people around. tí wọ́n bá wá ṣẹ́gi lórí òkè whenever they come to come and get a firewood. tí wọ́n ti dì after the packing. tangeli ọba fẹ́ kí wọ́n gbé lọ. if the angel doesn't want to permit them to take Lẹ́yìn it. wọn ni ó ti ga. at their at their back they will see it very tall. wọ́n á kàn rí pé èwo leléyìí. and they will just be looking at what is this. bí wọ́n bá padà wò lẹ́ẹ̀kejì báyìí lẹ̀ ni. the second time they behold at it. ààrẹ òdìlú. the next thing you see them they pick rice. àwọn èèyàn tó ti fẹ́ ra pọ̀. a lot of people wanted to occupy this place. àwa gan wọn ti ń fi lọ àwa lọ́dún mẹ́ta tèmi ní rárá mo sì ti rí rẹ̀ nineteen ninety one ẹ pariwo. shout aloud. wọn ẹ jẹ́ apawọ́kọ̀ ká fọgbọ́n bá wọn sí. let us join hands together and join with them. torí kíni gan-an tí a fi ń lọ ọ̀ya mọ́ mi ẹ wá ná. ẹ jẹ́ kí a fọgbọ́n bá wọn ṣe kí wọ́n má ṣe bí sí i. ọ̀tán tọ́ ọ bá ti gba kádàrá kò sí má lè dé ìsìn tọ́ dáyé kọ́ ni ogun ti bẹ̀rẹ̀. not when you came to this world battle started. kí o tó dáyé ni. it's before you came to this world. sì wà láyé eléyìí. since you are going to be in this world. ogun lèmi èèyàn ọjà. we are going to. tọ́ ọ bá ti lo sú ọ bó wo ìgbà ọba dolówó gan tọ́ ọba dé olókìkí ìgbà náà lọ dáràn ìgbà náà ló ní ìdí àdúrà kí wọ́n má ṣe ga kí wọ́n má ṣe ṣe kí wọ́n má ṣe bí pariwo ẹ ń sọ pé kí n má tóbi mọ́. whoever that said I must not enlarge. ẹ má gbàgbé o. don't forget. ọ̀rọ̀ yìí ṣe sìn. this word. ọlọ́run sọ wípé. the gods, ọlọ́run say. ẹ máa bí sí i kẹ́sì máa rẹ̀ sí and be replenished. nígbà tí ìkún omi kọjá lọ. when the water flow pass by. ọlọ́run sọ pé ẹ lọ. the God said. ẹ gbilẹ̀. go and expand. àwọn kan sì dìde. and some people arise. àwọn gbilẹ̀. we are not going to expand. a lọ bá ọlọ́run ló fi jẹ́ ìjẹ̀bú jẹ́ ìbàdàn èdè wa yàtọ̀ tẹ́ ẹ bá ń fèdè ìjẹ̀bú àní gbọ́ yàrá sébè sèbè sèbè ròdòròdò òòrùn ẹni tó kọrin lóru wa láàárọ̀ yìí ní kí là ń pè yẹn ègùn nígbà tí ń kọrin gbogbo wọ ọgbà sáà ń jó ìbá bu that is why we have different dialects. ọlọ́run bá da gbogbo ẹ̀rú. and that's why God. ẹ sọ fọlọ́dùmarè. tell almighty God. gbogbo àwọn tó sọ pé mi ní bísí. everyone that said that. olúwa dà wọ́n lédè rú lóru yìí. God scatter the crowd. jẹ̀rán àbáyọ ọlọ́ ẹ sọ dàdúrà bẹ́ẹ̀. orúkọ jẹ́. bọ́ ọlọ́run sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé kò sọ́nà olúwa dà wọ́n lédè rú dà wọ́n lédè rú dà wọ́n lédè rú olúwa dà wọ́n lédè rú gbogbo àwọn ẹ̀dá yìí ẹ̀jẹ̀ afọ́gbọ́n bá wọn ṣe kí wọ́n má bàa bí sí ọlọ́run ayérayé o jésù olúwa wa. àmì àdáyọ̀ àmì àtijọ́. síbẹ̀síbẹ̀ àánú olúwa sì kú fún gbogbo àwọn ẹni tó ń wá ojú rẹ̀ tọkàntọkàn àtótó arére àjọ̀dún ti dé etí yín mélòó ó ti pọ́dún mẹ́rin báyìí tólúwa ti ń ṣe bẹ́bẹ́ tó ń tú tó ń já ìdè látinú ìjọba sátánì lórí òkè ànúṣìkù ti ṣe èsì agbára ọlọ́run ní gbani peace zone a máa yìí pẹ̀lú ìpàdé àdúrà tó gbóná girigiri ẹ fi ọpẹ́ fún olúwa làkọlé ìpàdé àjọ̀dún yìí ogun àṣẹ ìpàdé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ monday thirteenth of september títí dàárọ̀ sátidé eighteenth of september two thousand and twenty-one àtàárọ̀ àtalẹ́ làdúrà yóò máa rọ̀jò prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ pastor prophet moses ayọ̀ lagunjú bàbá ọ̀nà àbáyọ ìpàdé di thirteenth to seventeenth mọ́jú eighteenth of september two thousand and twenty-one lórí òkè ànúṣìkù ṣèṣì agbára ọlọ́run nígbà ni àpòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government nípínlẹ̀ ọ̀ṣun wàá darapọ̀ mọ́ àwọn olóríire wàá gbàdúrà yìí kó o làlùyọ lọ́dún yìí. ìgbà táwa gbàgbọ́. when our father was being converted. ah mo bọ́ sọ́wọ́ àwọn akọni ẹ̀dá. our father was privileged to work with the hero. púpọ̀ and he always give thanks to God. láti pé mo rí o Jésù. for that he was able to see Christ. mo sì ráwọn tí iye wọn sí nínú ìrere. and he was able to work with the people that have better understanding. mi sọmọ àjọ lọ títí bẹ́ẹ̀ ṣe ń wò mí o. our father was not too long as a. jẹ sọ life mi tíntìnní fún ọ. let me tell you little of my life. mo gbàgbọ́ ní December night December 21 1983. Our father accepted Jesus Christ in 1983 December 21. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. By the special grace of God. Mo sọ ọmọ àjọ ní 84. And our father was a church member 85, 84 and 85. January. And January. 1986. 1986. Ni mo bẹ̀rẹ̀ sí Olúwa. Our father was disciple. Tọ́ba wa rí tí mo le kankan kan ẹ̀mí. And he said our father was this strong in spirit. Akẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ Jésù ni mo wọ̀ lọ. He was his disciple at the feet of Christ ìgbà máa di ìránṣẹ́ ọlọ́run yìí. and when our father was servant of God. ó mo tó mọ̀ pé ọlọ́run kan máa ń fọ òun sì máa ń rí bẹ́ẹ̀. that was when he knows that there is one God that always speak and it always come to pass. mo rí ẹnìkan tó lè gbàdúrà. I can see someone that can pray. ìyà ti jẹ mí tó. so I have been so afflicted enough. ogun tó gbé ayé mi sójú kan. every battle that makes my life ọya wọlẹ̀ síbi mo wà yìí ọya ẹ̀ sọ́dàdúrà bẹ́ẹ̀. ogun tó gbé ayé mi sójú kan ọ̀yà wọlé síbẹ̀ ọ̀yà wọlé síbẹ̀ ọ̀yà wọlé síbẹ̀ ọ̀yà wọlé síbẹ̀ ìyá ti jẹ́ o ọ̀yà lọ́rọ̀ mi mọ́ o ọ̀yà yẹyà ọ̀yà mọ̀ ogun ọ̀sẹ̀ ọ̀yà wọlé síbẹ̀ ọ̀yà lọ́rọ̀ ọyẹ wọlé síbẹ̀ ọyẹ wọlé síbẹ̀ ọyẹ wọlé síbẹ̀ ọyẹ wọlé síbẹ̀ lórí ayé mi lórí ayé mi lórí sọ̀rọ̀ ọyẹ ma wọlé ọyẹ ma wọlé ọyẹ ma wọlé ọyẹ ma wọlé ọyẹ ma wọlé ọyẹ wọlé ọyẹ wọlé síbi tí mo wà lóru yẹ Jésù Kristi ọyẹ wọlé Olúwa wa ẹ sàmì dáadáa. ta lọ́lọ́ máa sọ̀rọ̀ rẹ̀ di hà láàrin. who is that person that the Lord is going to Amen. surprise. Amen. Amen. Amen. Amen. Ìwọ tó o bá ti gba Jésù ìwọ sáwà náà bó o ṣe máa gbẹ̀mí mímọ́ whoever that asked Jesus Christ just look for a way to Kẹ́mi mímọ́ bá wà olùkọ́ òdi ọ̀run pátápátá ni. the moment you are being filled with the spirit of God Again, is the one is the teacher from the heaven. ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ olúwa. let me tell you the people that wanted to do with the work Bible of God. Bible school kò sí nǹkan kan bẹ̀ ju pé kọ́ ọmọ bíbélì lọ o. there is nothing in theology than for you to know the scripture. àwọn professor ó yẹ kọ́ ọmọ bíbélì kó kà á kọ́ ọmọ òótọ́ ọnú ẹ̀ ọ̀tán tọ́ ọba tún tọ́ ọba tún á lọ kọ́ theology tọ́ ọba múra dáadáa ibẹ̀ lọ máa parẹ́ sí you need to know more about Bible. But once you go to theology, if you don't, if you are not being careful, that is where the end will come to your life. ọjẹ ntọ́ bọ́yá mo lọ bible school lá pẹ̀lú orí ọ̀fẹ́ bọ́yá oṣù mẹ́ta torí bàbá abiyarọ ò tiẹ̀ ń gbádùn. don't let me deceive you. wọ́n á tún gbé mi ibì kan á tún gbé mi ibì kọ́lọ́n tó sọ pé ó ọmọ mi lọ dágbére fún bàbá ẹ̀ mo sì dágbére fún wọn pẹ̀lú orí ọ̀fẹ́ lónìí bàbá yẹn ń wò mí bíi ọmọ pátápátá ni ó wá parí àdúrà yìí nígbà wo friday tí ń bọ̀ lọ́hùn pẹ̀lú orí ọ̀fẹ́ kò síbi mọ́ ń lọ o kò sí gbó tí mo kán torí iṣẹ́ ìránṣẹ́ mi iṣẹ́ inú gbó ni odidi ọdún mẹ́rin agbára tí ìsọgbódìlú tí sàkìtàn dọjà agbára tí ìsọgbódìlú tí ntọ́lọ́ ń sọ fún mi nu gbogbo iṣẹ́ ìránṣẹ́ rẹ tẹ́ ẹ bá dàbùjẹ́ rò pé bóyá ajalè ilẹ̀ ni. once you get to Abuja you see we acquire màmá mi bọ́lá rẹ̀ débi ọjọ́ mẹ́sàn-án lájọ lò mọ́ ní o ah, tí ìbá ṣe mi tí ìbá ṣe mi mo bí ọmọ àlọ́ mú nǹkan mọ́ ah eléyìí lé o inú gbó ni inú kí ni mo pè é. that place was bush. kò síbi iṣẹ́ ìránṣẹ́ ìwọ láyé. there is no place this ministry. gbogbo àwọn aráàlú yìí ní ìsìn ti ń praise iṣẹ́ ìránṣẹ́ ìlọ́wọ́lọ́wọ́. you can see the people of this town. they are now giving praise to God. àwọn ti ń dùn láti jọba kì í ṣe kékeré ọjọ́ gbàrà tá a dé báyìí wọ́n ti jọba ọba ti wà ní ìlú ìbáyìí àbá ọba nílùú ìgbà tá a dé wọ́n jajajaja ni ṣùgbọ́n ọlọ́run ti ṣe ìyanu ẹ kàn gbàdúrà ọfà burúkú tí mo gbà tí gbogbo ayé fi ń kórira mi gbogbo ẹ̀yin kọ́ ní ká ẹ gbájú ẹ gbá dáadáa kí ló dé tó kó àwọn èèyàn jọ tí wọn ò ní níran rẹ kí ló dé tó bẹ́ẹ̀ lómi ṣiṣẹ́ tí ayé rẹ ò ní nítumọ̀ ọ̀fà tí mo gbà tí àmúbọ̀n rere fi ń bá mi orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo ọlọ́run iná lẹ́ẹ̀kan ṣoṣo ọyá fò jáde lára mi ọyá ẹ̀sọ́dàdúrà bẹ́ẹ̀. orúkọ Jésù bọ́lọ̀ sọ̀rọ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run iná. ìbáni àṣẹ gbogbo ọfà ojú kan ọfà ọfà ọyà jáde lára ọyà bá ní jáde nínú ayé mi ọmọ bá ní jáde ọyà máa fò jáde nínú ayé mi nínú ìgbẹ́ mi ọyà máa fò jáde ọyà máa fò jáde ọyà fò jáde ọyà fò jáde ọyà fò jáde ìdáná ọyà ti jáde ọyà ti jáde ọyà ti jáde ọyà ti jáde ọyà ti jáde ọyà ti jáde ọyà ti jáde ọyà ti jáde ọyà ti jáde ìdáná ìdáná ọlọ́run ọyà máa ti jáde nínú ayé mi ìdáná ti jáde iná ti jáde iná ti jáde. jésù kristi olúwa wa. ọ̀rọ̀ mi á dayọ̀ ọ̀rọ̀ mi á dijọ́. síbẹ̀síbẹ̀ àánú olúwa sì kú fún gbogbo àwọn ẹni tó ń wá ojú rẹ̀ tọkàntọkàn àtótó arére àjọ̀dún ti dé etí yín mélòó ó ti pọ́dún mẹ́rin báyìí tólúwa ti ń ṣe bẹ́bẹ́ tó ń tú tó ń já ìdè látinú ìjọba sátánì lórí òkè ànúṣìkù ti ṣe èsì agbára ọlọ́run ní ń gbani peace zone a máa yìí pẹ̀lú ìpàdé àdúrà tó gbóná girigiri <laughs> ẹ fi ọpẹ́ fún olúwa làkọ́lé ìpàdé àjọ̀dún yìí ogun àṣẹ ìpàdé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ monday thirteenth of september títí dàárọ̀ sátidé eighteenth of september two thousand and twenty-one àtàárọ̀ àtàlẹ́ làdúrà yóò máa rọ̀jò prophet dr sk adiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ pastor prophet moses ayọ̀ lagunjú bàbá ọ̀nà àbáyọ ìpàdé di thirteenth to seventeenth mọ́jú eighteenth of september two thousand and twenty-one lórí òkè ànúṣìkù sí èsì agbára ọlọ́ọ̀ni ń àpòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government nípínlẹ̀ ọ̀ṣun wàá darapọ̀ mọ́ àwọn olóríire wàá gbàdúrà yìí kó o làlùyọ lọ́dún yìí. àánú sì kù. said mercy still remains. odidi ọdún mẹ́ta la fi ṣe kúṣèdè o. we did this crusade èmi ó ṣàánú fáwọn tí n ó ṣàánú. I will have mercy upon whom I will have mercy upon. ọmọ mi lọ sọ̀rọ̀ pé àánú kù lọ́wọ́ mi fún àwọn tó bá gbọ́ tèmi. my son go and tell the world that there is still mercy for those people. ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́. for those people that believe me. tó sì tẹ̀lé ọ̀rọ̀ mi. and that follow my word. àánú ìsọdini ńlá wà. there is mercy to enlarge. àánú tó rìn. a mercy that go that can go far. táyé ó sọ wípé rọ. that will make the world say no you need to go and ẹ pariwo ẹ sọ fọlọ́dùmarè ẹ̀mí elékisá lára mi ọ̀yà Lana, Lana. lànà ọ̀yà fòsókè Lana, Lana. ọ̀yà àdúrà bẹ́ẹ̀ jésù olórí náà olórí náà olórí náà gbogbo ẹ̀mí ẹ̀dídà oyè lánàá oyè lánàá oyè lánàá ọmọ lánàá ọmọ lánàá ọmọ lánàá ọmọ lánàá mọ lánàá mọ lánàá mọ lánàá mọ lánàá mọ lánàá ẹ̀mí ẹ̀dídà ọmọ lánàá ọmọ lánàá ọmọ lánàá ọmọ lánàá ọmọ lánàá ọmọ lánàá ọmọ lánàá ẹ̀mí ẹ̀dídà ọmọ lánàá ọmọ lánàá mọ lánàá kristi olúwa wa. má bẹ ẹnikẹ́ni don't joke with anybody. wo iléeṣẹ́ ìránṣẹ́ yìí. this ministry. ni ẹnìkan ti dé ìyàwó ọmọ ẹ̀. where somebody tie tó ní kì í ojú òun. and not when I'm alive. ìyàwó ọmọ rẹ̀ ó fi bí ọmọ. that our that our in-law will put to bed. àwọn tó bá wà room and lè jẹ́jì sí ti mọ̀. and the people that started with daughter room and can testify to it. iṣẹ́ ìránṣẹ́ ìbẹ̀rẹ̀ room and this ministry started from room and parlour. ní 1989. in 1989. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. by the grace of God. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. by the grace of God. ọmọ ọmọ ọmọbìnrin ń rọbí. this lady was put it was put to bed. agbára òkùnkùn pẹ̀lú ẹyẹ sì wọlé wá. and the power of darkness and bed came in. ọgbà ìyá agbẹ̀bí wa lójú gbà. kick the midwife away. ẹ̀ ń bá lókùnkùn whoever that said there is no darkness. kẹrin jìnnà ni. he or she has never walked far. màmá yẹn jẹ́ aládùúwà. the midwife was a prayer warrior. iná ọlọ́run ọya dáhùn àfi tí ìbá ṣe wọlọpọ lágúnjú. except you are not the one that called upon the lord. ara sì gbé ẹyẹ. and the tongue that take the bed. ọlọkọlu ọlọkọlu bàbá yẹn ó sì pa sórí bẹ́ẹ̀dì òpin sì dé bá a ẹnìkan lọ́lọ́ máa lò fún ìdílé. God will use just one person for a family. mo fẹ́ kó orúkọ Jésù. I want you to call the name of Jesus Christ. ta ló sọ̀rọ̀ òdì sí ayé mi. that person that says something contrary to my life. táyé mi fi wà lójú kan. that has made my life to be bad man. ọ̀ya ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé bàbá yín ọ̀rọ̀ ni ẹ sọ pé ọ̀rọ̀ o. for those people that know that your father is wà wá ní ọ̀rọ̀ tí gbé ọ̀rọ̀ mi. the word that gbé ọ̀rọ̀ mi. a wàá jíra rẹ báyìí olúwa ọ̀rọ̀ òdì tí ayé sọ sí mi ò ò lè ju báyẹn lọ bó o ló ṣe rìn olúwa o ọ̀rọ̀ tí gbé ọ̀rọ̀ mi olúwa bá mi gbé mi bá mi gbé mi ọ̀yá àdúrà bẹ́ẹ̀. lórúkọ jẹ́ ọ̀rọ̀ òdì. ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́tọ́ sí ẹ̀yẹ́ mi ọ̀rọ̀ tí ń bẹ̀rọ mi oyè gbèrè oyè gbèrè oyè gbèrè oyè gbèrè oyè gbèrè oyè gbèrè oyè gbèrè oyè gbèrè lórí ayé mi ọ̀rọ̀ tí ń bẹ̀rọ mi oyè gbèrè oyè gbèrè gbogbo ọ̀rọ̀ mi tẹ́tọ́ sí ẹ̀yẹ́ mi ọ̀rọ̀ tí ń bẹ̀rọ mi oyè gbèrè oyè gbèrè oyè gbèrè oyè gbèrè oyè gbèrè oyè gbèrè. Jésù Kristi olúwa wa. ó porúkọ ó jẹ́ olóòkè gan let your voice go far. mo lè sọ ìtàn fún ọ pé. I can tell you a story that. iwájú ẹni tó láyé. in the front tí n bá ń jẹ́rìí níwájú ẹ̀yìn èèyàn. and if I'm testifying right in front of you. tí n bá mọ nǹkan mọ́lọ ní kọ̀kọ̀. if I add anything to the name of Jesus Christ in my sick. ọlọ́run ọlọ́run yóò sọ mí di ẹlẹ́sìn káàkiri àgbáyé. God will make me put to ṣùgbọ́n tó bá jẹ́ pé mo tẹ́tí ọmọ mùsùlùmí ni mí o. but I'm um, ọmọ ọmọlẹ́yìn ajágemọ́ gẹ̀ǹfèrí lè mẹ́ gẹ̀ǹfèrí ni yín ṣùgbọ́n ọlọ́run gbà mí ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run yọ mí kò nù sòrò yìí mo fẹ́ kó gbàdúrà kó sọ fún ọlọ́run ègún ojú kan jáde lára mi ọyẹ àdúrà bẹ́ẹ̀ jáde lára mi ọlọ́run ègún ojú kan jáde lára mi. Olúwa wa. ọ̀rọ̀ mi á dayọ̀ ọ̀rọ̀ mi á dijọ́. síbẹ̀síbẹ̀ àánú Olúwa sì kú fún gbogbo àwọn ẹni tó ń wá ojú rẹ̀ tọkàntọkàn àtótó arére àjọ̀dún ti dé etí yìí mélòó ó ti pọ́dún mẹ́rin báyìí tólúwa ti ń ṣe bẹ́bẹ́ tó ń tú tó ń já ìdè látinú ìjọba sátani lórí òkè ànúṣìkù ti ṣe èsì agbára ọlọ́run ní ń gbani peace zone àmọ́ àṣàjọ̀dún yìí pẹ̀lú ìpàdé àdúrà tó gbóná gidigidi ẹ fi ọpẹ́ fún olúwa làkọlé ìpàdé àjọ̀dún yìí ogun àṣẹ ìpàdé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ monday thirteenth of september títí dàárọ̀ sátidé eighteen 10th of september 2021. thousand and twenty-one àtàárọ̀ àtalẹ́ làdúrà yóò máa rọ̀jò prophet dr sk adiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ pastor prophet moses ayọ̀ lagunjú bàbá ọ̀nà àbáyọ ìpàdé di thirteenth to th mọ́jú eighteenth of september two thousand and twenty-one lórí òkè ànúṣìkù sí èsì agbára ọlọ́ọ̀ni ń gbani àpòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government nípínlẹ̀ ọ̀ṣun wàá darapọ̀ mọ́ àwọn olóríire wàá gbàdúrà yìí kó o làlùyọ lọ́dún yìí.